dókítà tsg màre o dókítà tsg màre o ẹ jọ ẹ̀yin tèmi mò ń fi àsìkò yìí sọ fún yín pé dókítà tsg bàbá tápà abba make sure wọ́n wà fún yín lóòrèkóòrè nígbàkigbà tẹ́ ẹ bá ti òun pé ẹ fẹ́ kàn sí wọn fún pé báwo ni nǹkan tí ẹ ṣe ń lọ ẹ̀wẹ̀ lẹ́yìn tí mo mú lọ́wọ́ yìí ọ̀sẹ̀ àánú ńlá ni àníìdí àánú àánú ló lè gbélé ayé bí ò bá ṣàánú kí la fẹ́ ṣe ẹ̀tún wílé àmúbọ́ ọkọ tàbí aya kò sẹ́ni tí ó lè máa ń bọ ọlọ́run má ṣe wá lálàmúbọ́ o ẹni tó bá wá rí pé òun ti máa mú bọ́ ọ̀kọ́nu sóbìnrin ìkíní ìkejì kẹta nígbà ìyàwó àbúrò di mẹ́ta tẹ́ni wọ́n máa fi sùúrù wà tẹ́gbọ̀n sórí ẹ̀gbọ́n burú ni ohun tó nídìí báyìí ohun tó nídìí ẹ wo tọwọ́ mi báyìí promise and fail má wọrí ẹ̀yẹn tó bá di lọ́la wá nígbà tí ó bá dọ̀la ah ó mo ti gbàgbé sá ẹ ń lo oògùn ẹ kan promise and faith tó bá ti mọ̀ kó ń ṣe ọ́ tó dọ́ àpàtì tí wọ́n fọ́n lóúnjẹ tí wọ́n kọ́kọ́ mú tàyí tán fi wájú ẹ̀ tá ẹ̀mí tí ì jẹun ah e sọ́ọ̀rì à ń bọ̀ tán tún pé kìnìún ṣe fíìmù wọn wá tán tún fi wájú ẹ̀ ẹ ti mẹ́ẹ̀ tí ì ah e sọ́ọ̀rì à ń bọ̀ ó ti mọ̀ pé nǹkan tí ń ṣe ọ́ nìyẹn eléyìí ló ní ìdìfúnlé ayé ẹ̀ kó lè ẹ wò eléyìí rè àwọ̀rò rè fáwọn tá à tajà kò sí ní tí ò sí nílé wa kò sí àánú tipátipá rè ẹ̀rì tipátipá ní ṣòkòtò fi wó di òkú wọn máa fẹ́ràn ẹni because ayé máa ń hate èèyàn láì nídìí tí wọ́n kàn hate èèyàn with passion ìwọ náà jẹ́ wọ́n fẹ́ràn ẹ̀ tipátipá kò sí ní ọmọ owó ń bẹ̀ ló ṣẹ́ ló nídìí láti wẹ̀ ẹ wò èrè ilé ìbáyìí nìsín ọṣẹ ìtajà lélẹ̀ fáwọn tá à ń tajà kíní kan kọ́ ọmọ ta fóòmù fóòmù tí wọ́n fi ń sùn onídìí ọṣẹ wẹ́lẹ̀ ọṣẹ àánú gidi àánú gidi lélẹ̀ ẹ máa rí ó pọ̀ the only thing tó wà ń bẹ̀ ni pé àwa ìṣoògùn wo wọn ìṣoògùn wo lọ́dọ̀ Babatapa, tápà make sure tsg Babatapa, tápà abba make sure wọ́n wà lórí facebook káàkiri káàkiri ẹ̀kan sí wọn olùwàgbàdo fẹ́yìn tẹ̀lé ti di jẹnẹrétọ̀ ẹ̀yin ọkùnrin tó yẹ pé jẹnẹrétọ̀ wọ́n fà pàrà kò ní dáhùn pàrà wọn ṣe fà á fà á fà fà fà nígbà tó bá máa dáhùn náà ti gbogbogbogbogbò ẹ wo bí n tẹ̀lé. ba